tó gbà ó yẹ wí o lè jagun mo fẹ́ gbàgbára tó lè ṣẹ́gun èṣù nínú ayé mi bàbá. agbára tó bẹ nínú afẹ́fẹ́ agbára tó bẹ lórí ilẹ̀ àtagbára tó bẹ nínú omi ti Jésù mi ni. alẹ́ nánú alẹ́ nánú lé. mo bí ẹ láti ọjọ́ yìí I said, who are you? Daddy Joe. Time on lay what you call it for me. What's the for this? You are a madman. Ah, ah, Benny, I am a madman. Àwọn tó wà lọ́wọ́ ẹ̀ ni I don't care. Now, I want to tell you, stop following me around and stay off me. Ẹ̀jẹ̀ rẹ̀. Ta ló dá ẹ̀jẹ̀ sórí òkè? Ta ló dọ́rú eléyìí wò? Àmọ́ ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ kojú Jésù, inú Ọlọ́run, ó máa dọ́ nítọ̀hún ni. Yes! Arákùnrin àìmọṣẹ́ kan orógùn ló jẹ́ kó torí bomi gbóná tá a bá dẹ̀dọ̀ títí tá a bá padà a máa padà padà olúwẹ̀rí lójú ìbọn ó dẹ̀ ń wọ̀bọ̀ lọ́wọ́ wa ó dẹ̀ ń rojọ́ báyìí. ó sọ bàbàrà ní bábúrà mọ́ra lọ́wọ́. ẹ jọ̀dún ọlọ́run ìbọn tó wà lọ́wọ́ yín yẹn ẹ má yí jésù la níbi àláyẹta. Can I have your phone? ẹ lè padà lọ sí ìṣẹ̀yìnsìn. ẹ wá lọ lọ lọ lọ lọ lọ lọ lọ lọ ẹ wá yà yà yà yà yà yà yà yà. pápá àjà pẹ́jọ ilé mi